إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد <clears throat> وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار <clears throat> عباد الله الحمد لله غافر الذنب وقابل التوب وسعت رحمته السماوات والأرض وما بينهما عباد الله إن الرجاء خلاف الإرجاء فإن الرجاء هو الطمع في الخير مع الأخذ بأسباب تحصيله وخشية فواته والمؤمن يجمع بين ذلك فالمؤمن يجمع الإحسان مع الشفقة والمنافق يجمع الإساءة مع الأمن وقد مدح الله سبحانه وتعالى أهل الخوف والرجاء بقوله في سورة المؤمنون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة وقد سألت السيدة عائشة رسول الله صلى الله عليه وسلم عند هذه الآية فقالت أهو الذي يزني ويشرب الخمر ويسرق قال صلى الله عليه وسلم لا يا ابنة صديق ولكنه الرجل يصوم ويصلي ويتصدق ويخاف ألا يقبل منه رواه الترمذي أي أن هؤلاء قوم اجتهدوا في الطاعات مع خوف أن ترد عليهم عباد الله فإياكم والأمان الباطلة فلو أن أحدكم يرجو أن يصيب من خيرات الأرض من خيرات أرض أهملها فلم يحرثها ولم يبذرها لعد من أسفه الناس فكذلك اطلبوا جنة الله بامتثال أوامره واجتناب نواهيه مع الشفقة وخوف ألا تنالوها اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين عباد الله إن من أقرب الأسباب للفوز بالجنة لاجتناب الكبائر وقد عرفت الكبيرة بأنها كل ذنب اقترن بحد أو وعيد من الله أو الرسول إما بعذاب أو غضب من الله إلا أن الكبيرة قد يقترن بها من الحياء والخوف والاستعظام ما قد يلحقها بصغائر الذنوب عند الله فيتاب على العبد يتاب على صاحبها لإخلاص ندامته كذلك قد قد يقترن بالصغيرة من قلة الحياء وعدم المبالاة والاستهانة بها ما يلحقها بالكبائر فإذا تبتم يا عباد الله فأخلصوا لله في التوبة فإنكم تعبدون ربا رحمته أوسع من ذنوبكم مهما بلغت في الشناعة ما ما دمتم تائبين حق توبة توبة صحيحة توبة نصوحة والله يقبل توبة العبد ما لم يغرغر وما لم تطلع الشمس من مغربها اللهم فاكتبنا ممن إذا أصابوا ذنبا تابوا وإذا تابوا تبت عليهم وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fún ọlọ́run ọba ọba ìkẹ́ ọba ìgẹ̀ ọba tí àánú ẹ̀ tó gbòòrò ju ó pa wọ́n láṣẹ ṣe ó pa wọ́n láṣẹ má ṣe ó wá tọ́jú oore dẹni bá ṣe bó ṣe ni ó ṣe ó tọ́jú ìyà dẹni bá ṣe bó ṣe ni ó má ṣe ó wá rán wa létí pé bó ṣe wù kẹ́sẹ̀ tiwa ó tóbi tó bó ṣe lè wù kó bàbàrà lójú ẹ̀dá tó àánú òun ọlọ́run gbòòrò ju gbogbo ń tà lọ lópin ìgbà tẹ́rú bá ti ní tútú bá àfọkàntú tẹ́rú ronú pèwàdà tó kábàámọ̀ lórí ẹ̀ṣẹ̀ kò sí bẹ́ṣẹ̀ ọ̀hún ṣe le tó bí kú ò bá ti ka mẹ́rú lọ́wọ́ tó ronú pèwàdà ọlọ́run ọba láàánú òun ojú gbogbo ẹ̀ṣẹ̀ yín tẹ̀ ń rú bọ̀lọ̀ ẹrú sìn ọlọ́run a kì wá ń lọ níjẹjọ nípa nǹkan kan táwọn sẹ́lẹ̀f àwọn ẹni ìṣáájú tọ́lọ́run ní àjọ tí wọ́n ní kòkòrò tí ń bá gbàgbọ́ ẹ̀dá jẹ́ ni òun náà ni ta pè ní al-irja ìnígbàgbọ́ pé lópin ìgbà téèyàn bá ti pe kẹ́límà tó bá ti di mùsùlùmí a gbọ́dọ̀ fi iṣẹ́ wọn ìmánì rẹ̀ gbogbo ẹni bá ti ní mùsùlùmí lòun a gbọ́dọ̀ la ka mọ́ bí iṣẹ́ bí káwá pè lẹ́ni ibi gbogbo ní tí ń bá ti ń ṣe ká gbà wípé jíjẹ́ mùsùlùmí nìkan ó ti ta gbogbo ẹ̀ yọ báwọn kan ṣe máa sọ wọn lọ́lọ́run wọn lọ́run ló mẹni tí ń sìn òun torí náà báwọn ò bá tiẹ̀ kírun táwọn ò gbà àwẹ̀ táwọn ò ṣe ẹ má dájọ́ láwọn lórí oníbàjẹ́ làwọn lóòótọ́ ẹjọ́ dídá tiwa kọ́ tọ́lọ́wọ́n ọba ni ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ ẹ̀dá náà ló ní káwa ó fi júwe ẹ̀dá ń bí bí n tó dì sọ́kàn bá wa yapa síṣẹ́ tá a ká mọ́ lọ́wọ́ tó bá dọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ọlọ́run ó dájọ́ tó bá tọ́ fún un ṣùgbọ́n ìgbàgbọ́ pé ẹ má fi ṣe ọwọ́ tó ẹ̀dá sáàyè kan tó bá ti jẹ́ mùsùlùmí ẹni rẹ ni gbogbo mùsùlùmí gbogbo ẹni bá ti pe kẹ́lẹ́mà pátápátá kò sípò kí inú wa rárá ìrìjà níjẹ́ bẹ́ẹ̀ ó yapa sí ní táwọn sálẹ̀fù wa tí wọ́n di sọ́kàn àwọn tí sì máa sọ wọ́n á máa rò pé ara ìrẹ̀lẹ̀ mi ni rárá wàláhì kò rí bẹ́ẹ̀ ẹrú sìn ọlọ́run ṣùgbọ́n tí ọlọ́run ọba ní káwọn sọ̀hábà ó gbọ́yé táwọn kan tó jẹ́ pé bóyá òun náà làwọn náà gbà lérò tí wọ́n fi kó sí ìrìjà òun ni táwọn àfa pè ní àrọ̀jà mímá nírètí dáadáa sọ́lọ́run ọba ẹni tó ní bẹ́sẹ̀ ìdáṣepọ̀ tó ẹ má fi bí ẹ má wò lójú ẹ ẹ má pè é ń pò kíì ó ṣeé ṣe kó jẹ́ pé ìrètí dáadáa lòun náà rò pé òun ní sọ́lọ́run pé wọ́n ti láàánú ọlọ́run gbòòrò kọjá gbogbo ẹ̀ṣẹ̀ ẹ má fọtí bùn ẹ má fi ṣìnà bùn kódà ẹ má fi ro oníbàjẹ́ rò òun gbogbo ohun tóun bá dá lára òun gbọ́ lọ́wọ́ ọba kan gbọ́ òun ò ṣẹ́ bọ́ ẹrúsìn ọlọ́run àwọn àfa wa ń jẹ́ kó yé wa pé ọ̀tọ̀ ní àròjà nínírètí iresọ́lọ́run ọba ó yàtọ̀ sí al-irja wọ́n ní ìrètí rere sọ́lọ́run ọba ẹni bá ní yóò pa nǹkan mẹ́ta pọ̀ yóò máa ṣojú kòkòrò àlìjẹ́nà ọlọ́run yóò máa wá ṣiṣẹ́ àlìjẹ́nà yóò máa sapa pé kí n tóun fẹ́ yìí kó tẹ̀ ń lọ́wọ́ ntọ́lọ́run sì ká fi wá òun náà ní ká ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó fi nǹkan kan ṣì kẹta ìpáyà ó máa ṣe bó ṣe lè wù kó ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nà tó pé bọ́lọ́hún bá tiẹ̀ wá kọ̀ láti fòun sàlìjẹ́nà ọ̀hún kọ́ ta ni fẹ́ mú sí i ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ìrìjà ní ń dà láàmú kò ní ro gbogbo èyí tá a rò mọ́ yìí tiẹ̀ ni pé báwo ni wọ́n ṣe fẹ́ ṣá tóun ò ní sínú ọmọ àlìjẹ́nà ńgbà tóun ti jẹ́ mùsùlùmí ìrìjà ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹrú sìn ọlọ́run àwa tá a jẹ́ onígbàgbọ́ òdodo wọ́n ní ìṣesí tiwa ó pa iṣẹ́ eré ṣíṣe àti ìpayà ó pa méjèèjì pọ̀ tó túmọ̀ sí pé bá a ṣe ń ṣiṣẹ́ orí tó a tún ń payà pé àmàrà tọ́lọ́wọ́n ọba ó fi ni dá tọrọba ṣe bó ṣe wù ni wọn lẹni bá wa jẹ mùnàfìkì òun paṣẹ ẹbí àti ìfọkànbalẹ̀ lórí iṣẹ́ ẹbí ó papọ̀ kíkọ kan nu wa náà lè máa mọ lórí ẹ̀mí ẹ àwọn ẹ̀ṣẹ̀ táwọn afáǹkì wa ń lọ ẹ tẹmí ẹ máa ń sọ fún pé ọ̀run ló mẹni tí ń sìn ún tóun náà máa sọ pé kò tó nǹkan kò tó nǹkan kó máa mọ ibi táwọn afáà tóun sí wọn ní mùnàfìkì ẹ̀dá òun ní máa paṣẹ ẹbí àti fífọkànbalẹ̀ lórí pé àwọn kúkú wà nù ẹni tọ́lọ́hún ò gbọdọ̀ má dáríjì mùnáfíkì ẹ̀dá ní máa papọ̀ torí pé ńgbà tọ́lọ́hún ọba subhanahu wa ta'ala tó fẹ́ yin àwọn onígbàgbọ́ òdodo nínú suratul mu'minun ó láwọn lẹni tó jẹ́ pé bí wọ́n bá tiẹ̀ taari iṣẹ́ ẹ̀rí síwájú wọn a tún máa ṣe pẹ̀lú gbígbọ́n rìrì ẹ̀mí ni ìpayà tún máa mú wọn tòun ti péṣẹ́ eré ni wọ́n taari síwájú òun ọlọ́wọ́n ọba ẹ̀rú ó tún máa bà wọ́n wọ́n tún wà nù páyà. ìmáàmù Tirmidhi ó mú hadith wá wípé nígbà tí àwa Aisha tó ka aya suratul mu'minun yìí èèmọ̀ ṣe pé ta làwọn tí ọlọ́wọ́n ọba ń ròyìn pé wọ́n ń ṣiṣẹ́ eré wọ́n ń kírun wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n tún wà nù páyà àbáwọn tí máa ṣe ṣìná ni ṣe mọ̀ pé mùsùlùmí mi kò rí kò yé irun kí kò yá àwẹ̀ gbà kò sì yé ṣìnà ṣe àbí àwọn tí ń ṣe dáadáa tí wọ́n tún mutí ni torí irú ẹ̀ náà wà nù mùsùlùmí aisha ni bóyá àwọn tí ń ṣiṣẹ́ rẹ tí tó ń jalè pẹ̀lú ẹ̀ ni anabi ni ya yabnata sidiq la ọmọ sidiq kò rí bẹ́ẹ̀ o kì í ṣàwọn tí ń ṣiṣẹ́ rẹ tí ń jalè tí ń mutí tí ń ṣe ṣìnà lọ́wọ́n bá ń bá wí àwọn kan lọ́wọ́n bá ń ròyìn pé wọ́n ti dáadáa síwájú wọ́n tún wà nù ìpayà ó ní àwọn ní arọ́jùlù yẹ̀sù wáyù sọ̀lì wáyà tẹ̀sọ̀dọ̀k àwọn tó jẹ́ pé irun wọn ò já létí ààwẹ̀ wọn ò já létí sàárà ṣíṣe ń gbogbo ògbà ni ṣùgbọ́n tòun ti gbogbo ẹ̀ tòun ti pèsè eré nìkan la lọ́wọ́ wọn yọ̀ọ̀fún allah yọ̀kùbalẹ̀ mìíràn wọ́n tún wà nù payà pé sọlọ́run ó gbà á torí báwa ṣe rò pé a mọ̀ ọ́ ṣe la ṣe ṣé báwa ṣe mọ̀ ọ́ ṣe lọ́lọ́run fẹ́ gbà bí ẹni tó dá lójú nù wa póun rélé yìí ṣe ṣe mọ̀ pé èèyàn máa ṣiṣẹ́ míì tínú ẹ̀ ó máa dánú pé masha allah mo rí eléyìí ṣe ṣùgbọ́n bí tíṣẹ́ yìí kù sí ojú tiwa ò tó ojú ọlọ́run ọba ló tó ṣé yóò wá ṣàmójúkúrò ẹ̀ àbí kò ní í ṣe ìrètí láàmà nísì ntí ń sì ń jẹ́ rètí kò gbọ́dọ̀ má mú payà lọ́wọ́ tírètí ò bá ti mú payà lọ́wọ́ ṣe ìtọ́ níní ìrètí àṣetánì nìyẹn ìyẹn ni wọ́n ń pè ní al-irja òjíṣẹ́ ńlá wa ń sọ fún un wípé àwọn wọ̀nyí làwọn ẹni tó jẹ́ pé iṣẹ́ eré ni wọ́n máa ń dún nímọ́ ṣùgbọ́n tóun ti pé iṣẹ́ eré nìkan la mọ̀mọ́ wọn là ń rí lọ́wọ́ wọn wọ́n tún wà nù payà pé ta ló mọ̀ bọ́lọ́hún ó dàlùn láyà bí ò ní dàlùn láyà ẹrúsìn ọlọ́hún akira wa ń lọ wípé ká ṣọ́ra fún àmàní ìrètí òfo ìrètí òfo ni ìrètí ẹni tí ò ṣiṣẹ́ rẹ̀ tí ń sìn retí dáadáa lọ́dọ̀ ọlọ́hún ó nítorí dáhùn lójú pé ah, ọlọ́hún ọba ò ní báwọn kan ṣe máa sọ wọ́n lọ́lọ́hún ò dẹ́dà fún yàjẹ́ ah, ọlọ́hún ò ní dá ẹ̀dá bá ṣe rẹwà tó yìí kó wá jẹ́ pé iná ló dá wa fún lẹ́nu àwọn òpònú lọ́hùn ọlọ́hun ní lẹ́yìísẹ̀bì àmàní yìí kùn wọ́lá àmàní yìí ahlẹ̀ kìtàb kìí ṣe pẹ̀lú ìrètí òfo ìrètí òfo ẹ̀yin mùsùlùmí àbí ìrètí òfo àwọn ahlẹ̀ kìtàb lẹ́fìrà àlìjẹ́nà wọ̀ ẹ ṣiṣẹ́ àlìjẹ́nà ni ẹ wàá fìrètí kún àti páyà ẹrú sìn ọlọ́hun wọ́n ní ká wo àpèjúwe ẹnìkan nù wa tó bá nílẹ̀ tó lọ́ràá ṣùgbọ́n kò pàjùbà kò roko kò kọ́bè kò fi nǹkan kan bọ́nú lẹ̀ ó wá ń retí pé tásìkò bá tó táwọn àgbẹ̀ máa kéré oko òun ò ṣe ní rere oko kú wọ́n ní kí láàpẹ̀rù ẹni bẹ́ẹ̀ àwa gan ò ní wèrè ni làákàyè tá a fi wọ́n tá a fi pohùn tọ̀hún ní wèrè nípa àtayé wọ́n ní kò gbọ́dọ̀ sọnù tá a bá fẹ́ wọn ti áhẹ́rà náà tágbẹ̀ bá sapá ó pàjùbà ó roko ó kébè ó tún kí àgbàdo bọ́lẹ̀ yóò tún máa wà nínú ìpayà sójú òórọ̀ sójú òní rọ̀ bẹ́ẹ̀ ló ṣe yẹ kí iṣẹ́ onígbàgbọ́ òdodo jẹ́ ó rí tahajud ṣe lẹ́yìn tó ṣe gbogbo ọ̀ràn yàn tán ó ra àwẹ̀ monday thursday gbà lẹ́yìn tó gba ramadan tán tóun ti bẹ́ẹ̀ kó máa páyà ìpáyà ẹni pé ìkan ń bẹ lọ́wọ́ ọlọ́run tí ń fi máàkì ẹ̀ tí ó hàn sáwà ẹni tọkàn ẹ̀ bá ti balẹ̀ síṣẹ́ ẹ̀ á ti kó sápẹ́rẹ́ ẹrú sin ọlọ́run nínú tí aljanna ọlọ́run fi máa wá jẹ́ ìrọ̀rùn fẹ́rú láti wọ̀ òun ni kéèyàn jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ pàápàá jùlọ àwọn ẹ̀ṣẹ̀ tánàbì júwe fún wa pé wọ́n jẹ́ṣẹ̀ ńlá gbogbo ẹ̀ṣẹ̀ náà ló fẹ́ ká sá fún ṣùgbọ́n ó dìídì kì wá ń lọ nú àwọn ó kì wá ń lọ àwọn ẹ̀ṣẹ̀ kan tó ní àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni nínú wọn ó ní aṣírkùbìlà bíbọ́lọ́wọ̀n ọba wórogún tẹ́yìn ò bá wá mọ àdìsọ́kàn àwọn ẹni ìṣáájú kò sí bí ò ṣe ní bọ́lọ̀hún orogun lọ́nà kan àbọ́nà mi ó lè lóhùn òforí balẹ̀ fóòṣà ó lè lóhùn òforí balẹ̀ fóòṣà ṣùgbọ́n tẹ́yìn ọba gbọ́ àgbọ́yé ń táwọn àáfàá kà tí wọ́n ní bí bọ́lọ̀hún ọba orogun ni iye ọ̀nà tó pín sí èyí ó mọ̀ yìí pé ẹni tí ò bá ní àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá bẹ́ẹ̀ náà ni asihir <clears throat> ó kì wá ń lọ ó ní ẹ̀ṣọ́ fún dán pípa idán pípa yìí nílẹ̀ wa ń bí àwọn àáfàá làwọn fi ń ṣagbára ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn ò pè é ní dán àájò ni wọ́n ń pè é tí ń bá ń ti ní pé orúkọ àǹjọ̀nú kan láfikún tí ń bá ń ti ní pé igbẹ́ ẹ̀yìn kinní kan láfikún orí aláǹgbá kan láfikún. La àti gbogbo rádaràda tí wọ́n máa kó mọ tí wọ́n wàá pa láwùrọ̀ ẹ̀sìn kó lè jọ ohun tó ṣe é gbà sẹ́hìrù ni anabi ni ẹ ṣọ́ra fún bẹ́ẹ̀ náà ni wàkàtúlù nafsi lẹ́tì haramala mímọ agba ẹ̀mí lọ́nà àìtọ́ kẹbíìrọ̀ ni ọ̀kọ́kọ̀lù wà lédè fífi ẹ̀tọ́ àwọn òbí dùn wọ́n lórí ẹ̀tọ́ wọn ni o kì í ṣe káwọn òbí ó pàṣẹ ní tó takàṣẹ ọlọ́run káwa ni wọ́n láà gbọ́dọ̀ wá ìbínú àwọn òbí lórí ẹ̀tọ́ wọn à gbọ́dọ̀ wá bínú wọn ànábì ka àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ṣẹ̀ ńláńlá àwọn àáfàá wa ṣa gbogbo ẹ̀jọ wọn láwọn ò tiẹ̀ lè fi òǹkà dé ju pé káwọn ó ní kíni ẹ̀ṣẹ̀ ńlá ni gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti jẹ́ pé ọlọ́run ọba sọ ìdájọ́ kalẹ̀ nù sẹ̀ríà pẹ́ ní bá ṣẹ́ ìyàbá yìí ni ká fi jẹ́ àbí gbogbo ẹ̀ṣẹ̀ tọ́lọ́hún bá ti lérí ìbínú òun ọlọ́hun àbí àna jahannamale eléyìí ló kó gbogbo ohun tí àwọn àfa ń pè ní ẹ̀ṣẹ̀ ńlá jọ tá a bá ní ká máa kà ní méní méjì àlérí kàtán wọ́n ní ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ti rí pé hadu ìdájọ́ sẹ̀ríyà pé ìyàbá ẹni ká fi jẹ níbàṣẹ̀ àbí ìlérí ọlọ́run pé kó múra lẹ̀ de ìbínú òun àbí kó múra náà jahannama àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tírú ẹ̀ bá ti jókòó tì ẹ̀ṣẹ̀ ńlá ni bó ṣe wá rí yìí ẹ̀ṣẹ̀ ńlá a máa di kékeré ńgbà míì látara pé ẹni tó dẹ́ṣẹ̀ yìí ó kún fún banújẹ́ lórí pé ah báwo ló ṣe wá jẹ́ tóun fi gbà ṣètánì láàyè tó yìí lọ́dọ̀ ọlọ́run ọba ni ó ti dẹ̀ṣẹ̀ kékeré kìí ṣe lọ́dọ̀ ẹ̀dá o ẹni bá pààyàn bó ṣe lè wù kó kún fún bànújẹ́ tó tí wọ́n bá ti mú déwájú adájọ́ sẹ̀ríà ntí sẹ̀ríà ni a ṣe fún náà la ṣe ẹni bá ṣe ṣìnà tí wọ́n bá mú déwájú adájọ́ sẹ̀ríà ìyà tí wọ́n ní ká fi jẹ oníṣìnà náà la fi jẹ ṣùgbọ́n ṣẹ̀yí bó ṣe tóbi tó tó bá kún fún banújẹ́ tó kábàámọ̀ tíbẹ̀rù ọlọ́run wá mú pé a lágbájá mo ṣèyí tán ọlọ́run á máa sọ di kékeré lọ́dọ̀ tiẹ̀ táforíjì ọlọ́run ó fi sáré pàdé onítọ̀hún bí ń ṣe ń tọrọ ọlọ́run dákun foríjì mi irú eléyìí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ló fi ròyìn ma'iz bin malik sọ̀hábì kan tí wọ́n lọ́wọ́ bá nàbì sallallahu alayhi wa pé ya rasulallah tọ̀hìr ni òjíṣẹ́ ọlọ́run fọ̀ mímọ́ wọ́n ló wí lẹ́ẹ̀kínní anabi ní tub ilallah ṣe tọ́wọ́bà sọlọ́wọ́n ọba máa súnmọ́ lọ́wọ́n ọba lọ́ọ́ máa ṣèjọ́sìn kọ́lọ́wọ́n ó fọ ẹ mọ́ ó ní rárá ní tóun gbà lérò kọ́ yẹn ya Rasulullah àní ó fọ mímọ́ wọ́n nígbà tó wí dórí ẹlẹ́ẹ̀kẹrin ànábì ní kí ló gbà lérò ó lóun ṣe ṣìnà ànábì wa bí àwọn sàhábà àbíhì jùnún ṣó ya wèrè ni wọ́n ní kò ya wèrè wọ́n ní àbómutí ni wọ́n ní wọ́n gbóòórùn ẹnu ẹ̀ wọ́n ní kò sọtí lẹ́nu ẹ̀ ńgbà tó ti lè déwájú ànábì tó ti jẹ́wọ́ pé òun dẹ́ṣẹ̀ yìí òjíṣẹ́ ọlọ́run ní gbogbo tí òfin ọlọ́run bá ti ní ká ṣe bákan fún fẹ́ni bá dá lọ́rùn gbogbo àṣẹ tọ́lọ́run bá ti pa pé ká dá ní ẹjọ́ fẹ́ni bá dá ọ̀ràn kan tí wọ́n bá ti múrú ẹni bẹ́ẹ̀ déwájú òun kò sí afu mọ́ ẹni fẹ́ ṣe afu tó fẹ́ ṣàánú kó má mú ẹni bá dáràn déwájú òun ni anabi wa pàṣẹ pé kí wọ́n sọ máàz lóko ìgbà tí wọ́n sọ lóko tán nínú tí wọ́n ròyìn pé òjíṣẹ́ ọlọ́run fi ròyìn máàz ni pé táàbà tawbatan law qussimat fi ummatin la gufira lahum aw kama qala ó ní máàz ó fi ọkàn ṣe títúbà sọ́lọ́run ọba kan tó jẹ́ pé bá a bá pín ìpayọ̀ ọlọ́run ọba tó mú tá a bá pín fún odidi ó mọ̀ kan ni yóò tó gbogbo wọn ráforíjì ọlọ́run ọba kí ni ìtumọ̀ eléyìí ká má rò pé sísọ lóko tànàbí ni kí wọ́n sọ lóko yẹn ló fọ́ mọ́ àwọn àáfàá ni táwọ́bà fífẹ̀mí kábàámọ̀ sísunkún sínú tí ń bá a jà ló ṣe wá sọ̀rẹ́ńdẹ́ ara ẹ̀ fànàbí póun dẹ́ṣẹ̀ tí ó hàn sójìṣẹ́ ńlá. So ṣùgbọ́n ká má he àgbọ́yé tó gun látara eléyìí anabi ò fi kọ́ wa pé tá a bá dẹ́ṣẹ̀ pé tá a bá tí ì polongo ẹ̀ sáyé ọlọ́run ò ní foríjì wa àwọn sọ̀hábà tó ṣẹlẹ̀ sí bíi maiz bíi alghamidiya àwọn àáfàá ni wọ́n nípa yọ ọlọ́run ṣùgbọ́n ìmọ̀ wọn ò gbé kí ló yẹ kí wọ́n ṣe ń gbà náà ni tí mọ̀ wọn bá débẹ̀ ni ó yẹ kí wọ́n mọ̀ pé kò síbẹ̀ṣẹ̀ ẹrú ṣe tó tọ́lọ́wọ́n bá bá ti bò láṣìírí ẹ̀ àní kó wá tú rẹ̀ kó àwa kì í ṣe roman catholic tó dìgbà tá a bá sọ ń tá a dálẹ́sẹ̀ fún fada ká tó ráforíjì ọlọ́run ká dúpẹ́ fọlọ́run tọ́lọ́run ṣe wá mùsùlùmí ọlọ́run la ṣe títúbà wa fún tó bá ti wá jẹ́ àfọkànṣe ni ọlọ́run tẹ́wọ́ gbà kódà bí muhammed mọ̀ sí ṣùgbọ́n kò hàn sáwọn sọ̀hábà yìí gbà náà ni wọ́n ṣe ṣe ní tí wọ́n ṣe ṣùgbọ́n ní tànàbí ń tọ́ka sí ni pé tẹ́wọ́bà wọn ó désàlẹ̀ ẹkùn tí ramidíyà náà ó sọ tó jọrú eléyìí kódà wọ́n ní hàmìdíyà nígbà tá ànábì ní kó máa lọ tó tún padà wá ànábì tún fẹ́ wá excuse fún pé ṣáàwá pa bí ọmọ tó bí ò tí ì dàgbà tá a ní ìmọ̀ bá a rí ọmọ ẹ̀ sọ̀hábì kan wá dáhùn pé èmi ò rèé nígbà tó pé àkọọ́lẹ̀ fẹ́ ṣẹ ànábì wa ni kí wọ́n sọ lóko ìgbà tí wọ́n pa arábìnrin yìí náà irú gbólóhùn yìí náà sọ wípé títúbá tí hàmìdíyà yìí túbá ah kódà ẹni tí ń bá wọn gba owó àpáǹlé صاحب مكس أني تابت توبة لو تابها صاحب مكس لغفر الله àwọn tí máa bá wọn gba owó owó àpáǹlé kí la fi wọlé ni àwọn tí máa gba owó tipa lówó tí ò ní sábàbí nínú àṣẹ ọlọ́run àṣẹ òjíṣẹ́ ńlá àwọn kan ni wọ́n yàn kí wọ́n máa gbà kiri ẹ̀yin lẹ́ẹ̀ máa worú examples ẹ̀ ibi tó pín sí ànábì ni títúbá tí rọ́ọ̀mìdíyà yìí túbá ó ní tá bá pín fáwọn tí máa ṣerú ẹ̀ṣẹ̀ báyìí kálẹ̀ mọ bẹ́ṣẹ̀ ọ̀hún ṣe bàbàrà lójú ọlọ́run ọba tó ó ní yóò tó wọn rà foríjì ọlọ́run ibi tá a wá ń lọ gan òun ni wípé ọlọ́run fẹ́ ká fọkàn ṣe tọ́wọ́bà ká sá fún ẹ̀ṣẹ̀ tá a bá wá ń ṣe dáadáa ká máa wà nínú ìpayà pé ṣọlọ́run ó gbà á àbọ̀lọ́run ò ní gbà eléyìí ni ó sọ ẹ̀ṣẹ̀ ńlá di kékeré nínú ìṣirò lọ́dọ̀ ọlọ́run tá àfojúkúrò àmójúkúrò ọlọ́run tí ó fi máa bá wa wọ́n wá ní dàkejì ẹ̀ náà a máa bẹ́ dájà ẹni tó dẹ́ṣẹ̀ ńlá àbí ẹni tó dẹ́ṣẹ̀ kékeré tó jẹ́ pé nínú sẹ̀ríà ẹ̀ṣẹ̀ kékeré la kà á kún nítorí pọ́lọ́run ò lérí ìyà kò sì sọ hádù kalẹ̀ pé yàrá yìí ni ká fi jẹun tó ṣe é bá a ṣe ń sọ yìí ẹ̀yin ló máa ronú kan àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan tó lè fẹ́ jọ bẹ́ẹ̀ wọ́n ní ṣùgbọ́n tẹ́rú tó ń dárú ẹ̀ṣẹ̀ yìí tóun fún rẹ bá ti ń wò níwò kò tó nǹkan yóò máa di bàbàrà lọ́dọ̀ ọlọ́run ọba tó fi jẹ́ pé àti ẹ̀ ti ráforíjì fúnrú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yóò di ìṣòro báwo lẹ̀ṣẹ̀ kan ṣe wá kéré tó tọkàn wa lè balẹ̀ pé bọ́lọ́run ó bá fibi wá kó fibi wá àṣé gbogbo ẹ̀ṣẹ̀ pátá la fẹ́ kẹ́mi wá ó gbọ́n rìrì tá a bá ti ń ronú kàn ẹlòmíì nípa pàṣẹtánì ti jẹ́ lérè tẹ́ ẹ bá ṣí lọ́wọ́ iṣẹ́ tó ń ṣe yóò wá wò yín pé ṣé èyí tó tún kù tẹ́ fẹ́ máa jẹ́ ń ṣẹ́ rèé òun jẹran ọ̀gbẹ́ tí wọn ò dú ìyẹn ló kù àwọn kan ló kó gbogbo owó nàìjíríà mi àwọn kan ló ń forí ọmọ ẹnìkan gúnṣẹ bí ò tiẹ̀ sí àyà tí ò sí hadith tó sọ pé ní jẹran ọ̀gbẹ́ tí wọn ò dú ìjìyà rèé tó bá tiẹ̀ jẹ́ṣẹ̀ kékeré irú gbólóhùn yìí a máa sọ dèní ńlá bó bá jẹ́yà kó jẹran ọ̀gbẹ́ tí wọn ò dú nìkan lọ́lọ́run fẹ́ fi bíẹ́ ṣó tó gbàsára nípa báyìí ohun tá a fẹ́ fún wa náà rèé àtipẹ́ṣẹ̀ jẹ́ni ńlá àti kó jẹ́ kékeré ká gbìyànjú ká máa sá fún un mùsùlùmí kì í jókòó tẹ́tẹ́rẹ́ kó lọ́lọ́run ti ṣèlérí àlìjẹ́nà fún mùsùlùmí àṣìṣe àṣìṣe tiwa ní í ṣe èrò yìí àṣetánì ní máa sọ sí ni lẹ́mìí bẹ́ẹ̀ nìkan ó bá wà tọkàn ẹ̀ ó balẹ̀ sàlìjẹ́nà ọlọ́run ni àwọn ẹni ìṣáájú lẹ́yẹ kó jẹ́ wàláhì àwọn lẹ́mí wọn máa ń gbọ́n jù níbi ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ abẹ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ mi tí wọ́n ṣe rí ọlọ́run má ṣàìdá ẹ̀mí tiwa padà síbẹ̀ ẹ àṣetán tó dẹrẹ ẹ sáyé tí ò jẹ kọrọ ẹsìn ó bá bàrà lórí ẹnikẹni mọ abẹ ọlọrun ọlọrun dàkú má jẹ ó jà o kọlọn jẹ ká róhùn sìn bóun ṣe fẹ gba ìsìn lọwọ ẹdá kó fi wá ṣe mùsùlùmí tí ó pèpè sí bó ṣe yẹ kí mùsùlùmí ó rí subhanakallahumma wa bihamdik ashhadu allah la ilaha illa antwa wa astaghfiruka wa atubu ilayk qumu lis-salah الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله sawu sufufakum wa atadilu straighten your roads báyìí ò bá sí lókè mọ́ àyè wà nù school compound stawu wa atadilu yarhamukumullah. الله أكبر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 فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر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 هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يثمن لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله salamu alaykum ẹ dákun kí n sáré jíṣẹ́ kan tí wọ́n rán mi.